Ọ̀gbẹ́ni Akin ṣì ń tẹ̀síwájú lójú ẹ̀rọ amóhùnmáwòrán yín nílé níléeṣẹ́ Orísun tẹlifíṣàn ibẹ̀ náà la ṣì fi kalẹ̀ sí pẹ̀lú èmi ọmọ yín MC Abbey èṣù ní gẹ́tìmí bàbá gbá fídà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn lórí ètò Akíìyín ti gbogbo ọjọ́ ìsinmi mo sọ nígbà tí mo fẹ́ lọ sí òkè lọ́hùn mo ní nígbà tẹ́ bá máa padà rí mi èmi àti àlejò mi òun náà lè máa bá pàdé ìran sọ̀rọ̀ ṣẹ́ ni tí kì í sọ tiẹ̀ dànù bẹ́ẹ̀ ni àlejò mi ti wà pẹ̀lú mi nílé agbára ń bí àlejò mi ti wà pẹ̀lú mi lórí ìkàlẹ̀ níbí àlejò mi ti dira ẹ̀fẹ̀ wá bí ẹni dira ogun adẹ́rìn pòṣónú ńlá lejò mi hmm, lára iṣẹ́ tí wọ́n yàn láàyò nìyẹn fún díẹ̀ yìí gbogbo ẹ̀yin tí ìfúnpá yín ga ẹ fọkàn balẹ̀ àti gbé oníwòsàn wá orúkọ àlejò mi a máa jẹ́ hmm, ọ̀gbẹ́ni Akínọlá Ọláyínká Sunday ẹni tí gbogbo ayé mọ̀ sí wbj mc wíbẹ̀ jẹ́bẹ̀ àlejò mi ṣe wà pa. Ah ó wà dáadáa. <laughs> brother mi àlẹkù ètò akú gbogbo mi ni jọjọ jọjọ mi ni bó ṣe ń lọ ẹ bá ṣe ń ṣe pọpọ ṣinṣin tí gbogbo ẹ ṣe ń ṣe gbogbo pọpọ ṣinṣin ìmúra ọdún. àbí o. <laughs> ṣé kò ń ṣe paṣọ ọdún yín lẹ ti wọlé wa. tó bá jẹ́ pé àti wọ aṣọ ọdún ni <laughs> ilé ìròṣà aṣọ ọdún eh, eh. àmọ́ à ń fi àwọn ọkàn sí àwọn eré àbìkan pé ìrínisí òun gangan ni sọ ni lọ́jọ́ so tó bá rí ẹ bó ṣe rí tó bá tẹ̀sán pé àwọn fẹ́ tọrẹ àánú fún ẹ á lè mọ orú nǹkan tí àwọn máa gbé fún ẹ so ẹ wò mí dáadáa èmi ò kí ń láì kí n sọ fáwọn èèyàn pé size forty two ni mo ń lò pé case tó bá tẹ̀ fẹ́ ra bàtà ọdún fún mi. Hmm. wíbi jè ṣé ẹ ti ń dọ́gbọ́n sọ fáwọn èèyàn kan á fún yín lọ ní aṣọ ọdún àbí bàtà. no <laughs> èmi kàn ń sọ pé mi ò láìkì láti máa sọ fáwọn èèyàn pé ṣẹ́ẹ̀tì mi size fifteen ní nẹ́ẹ̀kì. ẹ ti sọ báyìí náà. ṣé mo ti sọ ni ẹnu mi àgbo ẹnu mi àgbo. ẹ máa dárúkọ yín fún àwọn olólùfẹ́ yín nílé àti ìlú tí ẹ ti jáde wá. orúkọ tọ̀dọ̀ tèmi ni ọ̀gbẹ́ni akínọlá ọláyímíká Sunday tí gbogbo èèyàn mọ̀ sí wbj mc wíbẹ́ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ọmọ ọ̀ṣun lèmi o ọ̀ṣun gangan orílẹ̀ ìlú ilẹ̀ yorùbá <laughs> ẹ bá mọ̀ ṣùpọ̀ kò sílùú mọ́. ẹ má fi ọjà ẹ má fi ọjà bí mo wá ní kí sẹ́yìn wa. ọ̀ṣun ló dáa jù. ìsẹ́yìn nǹkan. ṣé kí n kọrin ìlú mi. ẹ ẹ yà jàgbó. mo ti gbàgbá ń tẹ̀ mọ́ a má máa padà dé máa kọ fún yín. gbogbo ẹ̀yin ará ilé pátápátá ṣẹ́yìn náà ti rí i pé ọdẹ́rìn kò ṣonú ni àlejò mi a ò tí ì béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn a ì tí ì nìkan bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ omi náà ti fẹ́ máa ṣàn ní ojú èmi pàápàá jùlọ bí mo ṣe tún wá jẹ́ ọ̀kan lára ẹni tó lórí ọ̀fẹ́ gbà nínú kádẹ́rìn pòṣónú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ nínú ilé pé bàbá gba fídà yín ah, ah, òun náà orí ẹ̀ náà ti ń ba síbẹ̀ <laughs> nínú àlejò mi rèé ẹ jẹ́ kí n fi àyè sílẹ̀ fún àlejò mi kí ó lè gbádùn ara ẹ̀ dáadáa tó eh, MC Wíbẹ̀ Jẹ́bẹ̀. Hmm, olúwa làṣẹ gbogbo kọ́mẹ́dì àgbáńlá ayé láìsí ọlọ́run asán ni ènìyàn àpètọ́ ènìyàn torí tí mo fẹ́ béèrè náà lẹ ti dá mi lóhùn pé kí ló fa orúkọ yìí ẹ̀mí lẹ fi ń dọ́gba. agbára wà wọn náà ṣe ń sọ sí mi lọ́kàn mo ń sọ jáde nǹkan tẹ́ ẹ fẹ́ sọ létà mo ti mọ̀ gan àmọ́ kó má dàbí ìgbéraga. ẹ jọ ẹ̀bẹ̀ kan ni máa fi wá bẹ̀ yìí mo dẹ̀ máa fi ọlá Christmas tá a máa kọ́kọ́ pàdé tí ò lè ní change tí ò ní change láéláé mo fi bẹ̀ yín mo tún wá fi àná ẹ̀tìn yẹ two thousand and nineteen mo fi bẹ̀ yín mm, ẹ má gba program ọ̀nà lọ́wọ́ òdòdì mi ò tẹ̀ láì kí n máa gbà nǹkan ní nǹkan. <laughs> gẹ́gẹ́ bí òdẹ́rìn pòṣónú hmm. ẹ jẹ́ kí àwọn olólùfẹ́ yín àwọn olólùfẹ́ ètò akínyìn yìí àwọn olólùfẹ́ iléeṣẹ́ Orísun television àti gbogbo àwọn tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí hmm. ẹ jẹ́ kí wọ́n mọ pàtàkì kí ni pàtàkì ká dẹ́rìn ká mú iṣẹ́ òdẹ́rìn pòṣónú ní òkúndùn as a professional work uh, ká sọ pé a fẹ́ máa pa àwọn èèyàn lẹ́rìn kí ni pàtàkì ẹ̀ kí ni value ẹ̀. ṣe rí lọ́dọ̀ tèmi ká dẹ́rìí pa àwọn ènìyàn ká múná àwọn ènìyàn dùn ó ṣe kókó nínú ìlú tá a bá wò dáadáa a rí wípé ohun táwọn èèyàn ń jà fún gan látòrí ìjọba tó fi dé ìsìn látòrí ìsọ̀rí ìsọ̀rí gbogbo ibi tó wà pátápátá kínú wa dùn gangan ní gbogbo wa ń lé kiri hmm. pé ẹ ìjọba òṣèlè ìjọba òṣèlè tẹ bá máa wò nǹkan tó gbẹ̀yìn ẹ̀ inú wọn ò dùn lérí àbẹ̀ yẹn ni hmm. wọ́n tá a bá rí pé àwọn èèyàn kan wà tí wọ́n múnú àwọn èèyàn dùn ẹ já yìn wọn o iṣẹ́ kékeré kọ́ o ah! àná àwọn míì tẹ̀ ti wá èmi ò mọ̀ pé ogun ìdílé mi wà tó yẹ kó máa dìídì sọ fún àwọn èèyàn pé nǹkan tí mo fẹ́ fi ṣe ni wípé inú ò gbọ́dọ̀ dùn hmm. ẹnikẹ́ni tó a pàdé tó bá sọ pé òun fẹ́ múnú ẹ dùn kí nǹkan burúkú kó ṣẹlẹ̀ sí nítorí àwọn adẹ́rìnpòṣónú wọ́n ń fi orí kó ogun tí wọ́n mọ̀ orí ọ̀fẹ́ láàrin gbà orí ọ̀fẹ́ láàrin gbà ọlọ́run ní jẹ́ ká forí kó ogun nǹkan tó ṣẹlẹ̀ ni wípé tó bá ń sítọ́ láwọn àdúrà táwọn èèyàn ń gbà ń pa àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí olúwa máa bá wa dá wọn sí o ẹlòmíà kan ṣáà máa rí pé ó ń lọ akọ́dédé ṣòfò rẹ̀ á kú kí ló ti forí gbógun ológun ó ti já nǹkan táwọn kan sọ wípé kò gbọdọ̀ ṣẹlẹ̀ o ti jà pé ẹni yìí sẹ́ kò gbọ́dọ̀ rẹ́rìn nínú oṣù yìí ìwọ dẹ̀ ti pa lẹ́rìn wọ́n dẹ̀ ti fọ̀rọ̀ nílẹ̀ pé tẹ́ni yìí bá fi rẹ́rìn ẹni bá pa lẹ́rìn o tó múnú ẹ̀dùn nǹkan báyìí báyìí ni kó ṣẹlẹ̀ sí ó dẹ̀ ti ṣẹlẹ̀ wo òde mọ̀ o ti forí kò ṣùgbọ́n torí ọlá orí ọ̀fẹ́ ọlọ́run àwa bí ìránṣẹ́ ọlọ́run báyìí táwa ń gbàdúrà àwa tó jẹ́ pé tó bá tẹ̀ tí ń wò wá lọ́n kan báyìí wọ́n ti mọ̀ pé ẹ̀ eh, eh, eh, ìránṣẹ́ irú èmi sì èmi pe ọlọ́run ni ọlọ́run ò pè mí ẹ̀ ah, ah. náà jẹ́rí gbogbo àwọn ọ̀rọ̀ àṣewí yẹn díẹ̀díẹ̀ àwọn èèyàn ń fura sí ni wọ́n ní ọlọ́run pè mí ọlọ́run pè mí ọlọ́run pè mí bẹ́ẹ̀ àwọn náà máa ní ó yá porúkọ jésù kí náà ṣe yẹn ó pe ọlọ́run ni ọlọ́run lóríṣiríṣi nǹkan tó fẹ́ ṣe kò ráyè kó máa sọ pé òun pẹ abel máa bọ̀ ẹ̀yin ká máa bọ̀ ìwọ gbogbo ló máa nílò ọlọ́run tó wà bọ̀ ọlọ́run mo wà ń bìbà dá mi lóhùn jọ nítorí ọlọ́run sọ tí bá ti pe ọlọ́run ó máa ń dá mi lóhùn orí ọ̀fẹ́ yìí náà ni ọlọ́ọ̀kan ló pè mí mo ò lé orí ọ̀fẹ́ yẹn tó bí kókó náà ń pè mí ta ni mí tẹ́mi tán náà lè sọ di yànmùyànmù. tó <laughs> gbogbo ẹ̀yin ará ilé pátápátá gbòrògbòdò ẹni náà máa ti máa wò ó bákan bákan bákan wípé ètò tọ̀sẹ̀ òní ó fẹ́ ó fẹ́ ní gbọ̀ngbọ̀n nínú yìí tí ẹ ṣe pé ó fẹ́ ó ti ní gbọ̀ngbọ̀n nínú báyìí <laughs> ẹ̀yin ní kẹ́ akínọlá ọláyínká sunday ẹnìgbọ́ ẹ mọ̀ sí mc wíbẹ̀ jẹ́bẹ̀ tí olúwa ni ẹ jẹ́ kí n wá ṣe báyìí nítorí àkókò wa mm-hmm. ẹ jẹ́ àṣe báyìí látìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ adẹ́rìnpòṣónú yìí mm. ǹjẹ́ ẹ ti rí àwọn challenges kan tó lè jẹ́ kí ẹ sọ pé àwọn òṣìṣẹ́ yìí ah. láàárín bí ìṣẹ́jú àyá. péré mi ì rí challenges rí títí dòní. ẹ mi ò rí challenges mi ó kàn déédéé dán báyìí ni ẹni bá rí mi tọ́tẹ̀ ti rí mi tí ètè kọ́ wú <laughs> tẹ́ bá wò mí dáadáa ẹ rí pé kán ní kọ̀ǹtọ̀ báyìí àpá wà ń bí ọwọ́ ẹ̀kẹ́ mi ẹ ti mọ̀ pé <laughs> eléyìí ti bá ọ̀pọ̀lọpọ̀ challenge pàdé <laughs> kọ́lọ̀ tí mo yàn wá látòdì ọ̀run wá kọ́rè ṣùgbọ́n hmm. torí challenge tí mo ní ló fi jẹ́ kí kọ́lọ̀ mi rí báyìí bọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni tó bá ní tàn kò pẹ́ tàn ẹ jẹ́ wá ṣe báyìí nítorí orí ọ̀fẹ́ mìíràn báyìí ẹ fi ẹ̀rín sójú àwọn èèyàn láàárín ìṣẹ́jú kan kó dẹ gbúdọ̀ ju ìṣẹ́jú kan lọ. ṣé rí inú ìlú wa tá a wà yìí ni mo ti rí àwọn èèyàn tí wọ́n máa ń gbapá sókè lórí nǹkan tí ò yẹ lórí nǹkan tí ò yẹ ẹ̀kọ́ déédéé rí téèyàn kan máa bọ́ síta báyìí òun fún rẹ̀ ló máa máa pariwo wọ́n ó ń gbá lórí mi gan o ó ya wèrè gan bó ṣe wò mí ò gbádùn o orí mi ò pé o gbọ́ mi ní gbogbo every corner wọ́n mọ̀ mí pé à ń ya wèrè gan ọ̀fìn tẹ́lómi bá rí ẹ tó sọ pé wèrè ní ẹ̀yìn ó máa kí fẹ́ nìyẹn pé láyé láyé ẹ̀ láyé láyé ẹ̀ mo sọ fún ẹ má ẹ bá pè mí ní wèrè mọ́ fún wọn fún rẹ wò mí dáadáa wò mí dáadáa tó bá wò mí dáadáa ó ti yé ẹ wàá mọ̀ pé ṣíṣe wà lórí mi bẹ́ẹ̀ ó ti yé ẹ. káàkó yabara lọ́bẹ̀ kíkọ́ eh. dókítà bá fẹ́ gbé change ẹlòmíì mi. ìgbẹ́lẹ́ máa ti mọ̀ pẹ́ẹ́lì tẹ́tọ́ ní mo gbé táìsàn rùn mo ń ṣàjọ bọ́tà o jẹ́kọ́ ni ẹ pé o jẹ́kọ́ ni ẹ pé o fún mi kéjì lọ gbẹ́ lọ. tó gbogbo ẹyà ara lé pátápátá ẹja àṣẹnudédé ṣébí ẹja àṣẹnudédé ṣíbí ní abala tá a gbé yìí ẹja délé agbára lókè lọ́ọ̀nà torí BBJ wébẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ó ti fẹ́ ṣe mí léṣe ó fẹ́ ṣe bàbá gbafíkà yín léṣe lórí ìjókòó yìí ọlọ́run ò dẹ̀ ní gbà fún nígbà tá a bá lọ tá a bá paradé èmi àti àlejò mi òun náà la ṣì wà ní orí ìkàlẹ̀ à ń bọ̀ náà.